àmdẹ́nà ọba kó sànú àwọn náà pẹ̀lú àwọn òbí wa àwọn àfáàwà àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọta sànú wa láti tọ́lọ̀kì àmà ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah nígbà tí a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ láàrin magrib sí iṣẹ́ lọ́jọ́ òní ni Riyadus Salihin ti àfáàwà زكريا يحيى بن شرف النووي رحمه الله ولو عصافة على سنعري باب كتب البلاوي باب فضل ضعف المؤمنين والفقراء والخالين báàbù aláfin باب fún àwọn tí wọ́n lẹ́nu àwọn mùsùlùmí àtàwọn aláìní bí wọ́n sí wọ́n jẹ́ bí wọ́n jẹ́ bí wọ́n sí wọ́n jẹ́ ọlọ́lọ́wọ́ tààlá ọlọ́wọ́ sọ pé wọ́sbìr náfsìka máa lẹ́bí ẹ̀dẹ̀ ọ́nà rabba'un gadáwàtí wọ́n àṣírí ìrìdónà wọ́díyàwó wọ́n àtàkùdù àìnáta anuhun ọlọ́wọ́ bá ní wọ́sbìr náfsìka wà níbi sílẹ̀ tààrà bẹ̀rẹ̀ máa lẹ́bí ẹ̀dẹ̀ ọ́nà rabba'un gbọ́dọ̀wọ́tí láàárọ̀ àṣírí àti nírọ̀lẹ́ ìgbéna wọ́dí àti wọ́n wọ́dí orí ọlọ́wọ́ bá wọn lẹ́yìn náà mẹ́gbòdú ẹ̀kú lára wọn hadith 252 عن عارف بن وهب رضي الله عنه قال سميت رسول الله صلى الله عليه وسلم يقول بعد حارس أما وهب قلهم بذلك نسيه ó ní mo gbọ́jọ́ sí ọmọ tó báyìí pé rárá ọkùnbílẹ̀rọ̀kún ahàlẹ̀ jẹ́nà sí ń sọ fún yí pé fún níròyìn nípa àwọn èrò aljanna àwọn ta ní èrò aljanna على أخبركم بأهل الجنة قول ضعيف متضاعف هنا نقول أن كل ثم ثم ثم ntaara law aqsama ala allahi la abarra tubabura pẹ̀lú kọlọ ba yóò musẹ ara ukhbirukum bi ahli an-nar ẹgbẹ́ o fi ń fún ilé ìrùnkà àwọn èrò náà kullu ghuslu ni ó gbéra ga tí máa fi àyárin tí máa rìnrìn mọ́tòmọ́tò ń gbéra ga àìgàlẹ́ جواب الفتح بالجيم وتشديد الواع بالواع المعجمة وهو جموع المنو كيف كان وهي دحم مقتال في المشي مشيته يوم يوم تانكو تانكو دويلة وقيل تصير البطين أكو أتوا نيكو يوكو أكو أتوا يوكو 53 عن أبي عباس سهل بن سعد الفاعلي رضي الله عنه قال مر رجل على نبي صلى الله عليه وسلم رجل عند جالس ما يعرك بذلك بهذا ألاقوني كنت رجل على النبي صلى الله عليه وسلم يكرم النبي واسف أنا كنت على ما رأيك بهذا kí ló rí nípa kí ló fẹ́ sọ parákùnrin yìí kí ló sọ parákùnrin tó kọjá yìí bá rajulun mi aṣìrọ́fin náà à láwọn lọ́la alẹ́ yìí nìyẹn rajulun min ashrafin nas ẹ̀rí múra rẹ̀ ni àwọn olówó àwọn lọ́la alẹ́ ni nìyẹn wọn والله حري لا وليت ما وفدم لي مولوا بنوا اذا اقتب ان mú fún níyàwó ẹ̀dà ṣífà àyíṣfà tíwá síkẹ̀ wọ́n gba ìtẹ̀rẹ̀ wọlé àtàkàtà rasulullah sallallahu alaihi wasallam rabi wa dákẹ́ mara rajù ma ákàr alákùnrin tó wá kọjá lẹ́yìn da lákọ̀ọ́kọ́ yẹn فقال رسول الله صلى الله عليه وسلم ما رأيك في هذا كيف يقول إليه قال يا رسول الله هذا رجل من الفقراء المسلمين في إنما تلقى مسلمين هذا حبيب مولوى بلونا إذا حتب اسمجو كي تبقى كي تبقى ترويه لا ينقعه لا ينقع أن لا ينقع ونفه وإن شفى أن لا يشفع كما سيبه ونبقى كده وإن قال وإن قال لا يسمع القول ما انسروا يقولوا له فقال رسول الله هذا خير من ذلك خير من مئل الأرض مثل هذا أراكم هذا خير من مئل الأرض من فكله مثل هذا فلو لي أراكم olórí jọ ní ẹ̀rọ tó kúnlẹ̀ dídé tó kúnlẹ̀ wọ́jú lọ tó bí dájú lọ قالوا حري وهو فتح حا وقتل ياء تجديد ياء ما حقيقة اللطد حري وقتل اللطد وما لوا بيني دواك ويقبط طرقهم يكون وقولوا شفع أي فتح الفاع شفع وضق الأولين 254 عن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى عن النبي صلى الله عليه وسلم قال ثم سيدنا ابي سعيد الخدري رضي الله عنه اجبرك حجبت الجنة والنار الناس يا الجنة جو سيفانفا الناس النار جنة الجنة في النار من ايتدت الجنة والنار الناس يا الجنة كل نجة سيفانفا فنفع النار ماذا تبيعني iná ló wá pé sí ìyá àwọn tó wọnú òun sí ìyá àwọn tó wọnú òun iná àjàbàrún àwọn jàbàrún àwọn jẹ́ ní pàì àmìtàkàbìrún àwọn oníbìraga ni ìkàràtún jẹ́nà pé sí ìyá àwọn tó wọnú tóun dọ́afá òun náà àwọn tó lẹ́nu àwọn èèyàn masakinuhum àtàwọn tálkàwọn fakadọ́lá ọbẹ̀ ìnáwọn mọ́lọ́wọ́ àti ìdájọ́ wọ́n sì ń sàǹfààní wọ́n wọ́n dájú láàrin wọn إنك الجنة رحمتي إنك الجنة رحمتي دقدقي وجنة عانوا مني أرحم بك من أشاء نعفي نعفي سعن المطل دوانا طلب سعنو وإنك النار وإننتي دقدقي وإنك عذابي يامني تعذب بك من أشاء ما في الجنة ما في تلكما علي علي ملؤه من سيف ميج ما يعني كون ميج بعد اللي يجيكم أي ملؤها بقولك روا مسلم ما مسلم هذه سوا ولا ما جاء مسوا لي رونا لوبا 255 أنا أبي أريد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال مرة النبي ويرون مزوايك إنه ان اولياتي برجل سمين عظيم يوم القيامة لا تزن عند الله جناء البعوضة الله أكبر هم راقل كما سمين تبي عظيم ينلن ينلن يوم القيامة يوم يوم واجب المبا لا يزن عند الله وما قصر اسمه الله با كنت كما جناء البعوضة يفان فيها فما الولوه من يوم القيامة متفق عليه هذا مثل بالإسواء المضاف عن واحد وعن أوعي أبي هريرة رضي الله عنه أن امرأة سوداء كانت تقوم المسجد حديث مطلع صحيح هي أرادني يعني كانت بدوني إما أنت مسلاتي أو شابا أمبيني كبير أمبيني تقوتي لبني وقد نبي واري وصدق رسول الله فسأل عن نبي واري وبدرك أربني يقو عنه أبي عنها عنها ابن أبي مطاري قالوا مات وانا أمن ثلاثي قال أفلا كنتم أذنتموني كيف تسكمي كيف بايون دان قتم فكأنهم صبروا أمرها kuma kwarai ku ga eru duka lumirin أو أمره أبان مريم قال دلوني على قبره لمن يلفت عليه يعني فدلوه فصلى عليه حلو على الضياء أو عسى ثم قال إن عابي قبو مملوع مملوعة ظلمة من كلام سعري قبلوه عميككم قبلكم قبو قبو على آل نوع فإن الله ينور لهم bisimilati alayhi ọlọ́run wa sa sí mọ́lẹ̀ fún wa pẹ̀lú àdúrà tó ń ṣe fún wa yìí sọláàtì wọn náà ẹ àdúrà ó di mutafaqu alayhi kọ́wọ́lù òṣàkó mú ayé bisimilati ẹ tára wọ̀dánmù kọ́f àkó mú ayé tẹ́sìmùkú ma bí masalasi tẹ́sìmùkú ma bí masalasi ẹ̀rọ kò máa matu ayé kò náà sàtú ọ̀nà ní kúlọ̀ àwọ̀ علمتموني بمد حمزة أي أعلمتموني أي تقومي أي ذكي من قاري يفضل يسين وهذا تنظر ها؟ ها ها ها ها ها ها ها ها ها ها من ها ها ذاك ها يوم ها على ها لين بس ها ماني ilé ìhùn kìí àdúrà mi tẹ̀ ó ní àdúrà ni àmọ́ ìhùn ló kí mẹ́ ó di wà. kékeré náà ẹni tí wọ́n jẹ́ lọ́wọ́ láàárọ̀ àti láàárọ̀ ẹni tí wọ́n kọ́ kí méjì àwọn ọmọ olùfà àwọn náà ni ọdún yìí tí a láwọn àwọn àti ara pẹ̀lú zikiri wọn mọ́tí wọ́n bí ṣe rẹ̀ ẹgbẹ́ láàrín wọ́n ṣe gbẹ̀gbọ́n láàrín tó nìkan láàrín ìtàwọn sọ̀rọ̀ túláàsì ní àwọn túláàsì gbogbo wọ́n ṣe tọ́wà ní ẹjọ́ tó nípa ẹ̀kọ́ wọn sí inú tó fáì ó ní àmọ́ta ọdún tó wà nǹkan ní ṣíṣe rẹ̀ nìkan sí lóbi ọ̀ tí wọ́n ní zikir àwọn máa kílìm táwọn nǹkan ọ̀sẹ̀ zikir ẹ wàá wò pé búrò lọ́nà kan ṣe zikir wọ́n fún bàbá kàfé ní ọ̀sẹ̀ lọ́nà òun ó di yíwa wallahu ta'ala alam. àdọ̀tí kùmáàmà oye ìyá òkè náà wí two hundred and fifty seven àbí. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله مدفوع بأبواب لو أقسم على الله لأبره رواء مسلم قالوا الزيوز بك رب العشق أكبر أي ما يجاك إروية تتعملوي في الكتب مدفوع بأبواب قالوا لنا نعوية ولي قلت هاي هاي هاي قلوا لنا وقلوا لنا وقلوا لو أقسم بالله فلوه فلوه بعد كبير وكله لأبعوا لهم من ريلتين قد رواء مسلم ما مسلم بعد سواه وعن أسامة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قمت على باب الجنة النبي صلى الله عليه وسلم موجودا على الجنة فإذا عامة من دخل آم ساكين موارد لقلق هدون ونوع الجنة أما تلكاني أما لا يمني وأصحاب الجود مابوسون غير أن أصحاب الناس قد أمر بهم إلى الناس أما لولا أنت هدون كنت جموع الجنة bẹ́ẹ̀ rí àwọn ọmọ náà wọ́n ti gbà wọ́n lọ sínú iná tí wọ́n ọkùntù alábábin náà mọ́wàbílẹ̀ náà iná fẹ́ìdà ámàtí mọ̀ jákàlá alìsá wọ́n á kí pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wọlú náà obìnrin ni wọ́n ń kó sàlùwà àti kọkọ̀ محبوسون أي لم يؤذن لهم بعد في الدخول الجنة وفي الدخول الجنة جوا وإذا هدوتي وانا أودي وا لون كسان وا gbàmí ni a fẹ́ tọrọ owó láyé tó máa dáhà ìpè wọlọ́n ìjà máa yí lọ bá ní yí lọ yìí náà kò sí lóyún àwọn kan ti wà jẹ́ náà ní sùn yọ̀m ní five hundred years níbi february tó ti wà jẹ́nà káwọn tálíkà ti wà jẹ́nà tó ní bí náà jẹ́nà àwọn olówó sì wà nù ẹbí náà ti dìbò àwọn jẹmọ́ àtẹ̀bí líìgì ọlọ́run jù ti dẹ́dà fún wa wọ́n lè bá lọ́dọ̀ olówó èyí kàró àdìsí fún wa ọ̀gbẹ̀ olùdíbà bọ́ńgálòkù mú ìdó àdìsí àlọ́bì suleiman náà máa sọ̀rọ̀ àlọ́bì suleiman ti lọ́lá lóṣù ọ̀gbà fún wa ó ń kálòkù ní dáhùn àtẹ́mọ̀ àti ìmọ̀ àti fún wa

ìṣirò rẹ̀ ò ní máa bóòdù mọ́gbọ́nmọ́gbọ́n sí àwọn tó bá kọ́ náà tó bá fi fi tó bá fi dáadáa àbí tàbí Abdurrahman bin Awf ó di Abdurrahman bin Awf ní àwọn kan máa fi jẹ́ ìdí ìkárí òun wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ kò ti wà jẹ́ náà Abdurrahman dà Abdurrahman dà wọ́n á rí tó wá dé tó láàgùn wọ́n الله قصاده وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال هل بفرادية رفلاني عودي رفلاني كما أميني أميني wọ́n láyé ká fi sọ̀rí ìdí wọn á rí pé àdìsí àbáyé máa sọ mi alájìdí rí pé أراد رجل فلان عن أه. أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم ثم ما صفوه يقول بالجامعة السرور ومدام لو جامعة ما ديها عام عكيد به هذه هذه بفرع المدام يقول عمل عليه صلى الله عليه وسلم أجاك عبي أنا في عليه عن النبي صلى الله عليه وسلم قال أمسبك لم يتكلم في المعاد إلا ثلاثة àwọn ọmọ kéèkì tó sọ̀rọ̀ lórí tẹ́ àwọn ọmọ mẹ́ta àwọn mẹ́ta tó sọ̀rọ̀ lórí ìjàbọ̀ àwọn mẹ́ta kéèkì àwọn kéèkì isa bin mariam isa bin mariam ọ̀sọ́ ibu jurej àti ọmọ ọ̀rẹ́ jureju yẹn kàna jureju lọ́jọ́ lọ́nu abijan jureju yìí ó jẹ́ ẹrú kìtìmọ̀ sí ìhà tó فندعو أمه وهو يصلي وما يعبد أدوري أنكر له قال يا جريج يا جريج فقال ربي أمي أو ثلاثة أمي مامي يوني مامي يوني يوني كمو فأقبل على ثلاثة وإنه تلو من جاري فانصرفت يبا بو لما كان من الجهد أتفقه هو يصلي وجكد يا يتوى ضروري هنالك قالت يا جريج يا جريج قالت أي ربي أمي وصلاتي ما مني ومني أقبل سليمان كلمة له لا يعلم فما كان من الجد أتفه لك هو هو يصلي يمكن له قالت يا جريج جريج قال رب أمي وصلاتي أقبل صلاتي فقالت يا بثكي اللهم لا تمته حتى ينظر إلى وجوه الموسمات wọ́lọ́wọ́ bá ẹni kó kó àti kójú kó ní ojú ìpẹrẹ zakara banu israel durai àwọn àbáni ìsáyé máa ń sọ durai ah ẹrù ọlọ́wọ́ bá ní ó di talk of the town wa ibada ti àti ìdásí rẹ̀ wàkánà ti imra'atin baghi ọmọbìnrin kan bẹ̀rẹ̀ àtẹ́wò ni ẹ̀mọ́sọ́lọ́ ìhúsìnìhà ọmọ yáyì obìnrin ọmọbìnrin yáyì ọ̀rọ̀kọ́lá ìṣẹ́tùm àfínàwò wọ́n ni ọ̀rẹ́ wù mo lè kó fìdí nàbá jù rẹ̀ yìí pọ̀tàrà àlọ́dà ìlàwò ọba lọ bá fìdí jù rẹ̀ yìí náà rẹ̀ tó ọlọ́pàá ní àdáná àdáná dáná bí wáàdí ilá sí masu alẹ́gbẹ̀ afúnifúnjì kan tó wà lẹ́gbẹ̀ tó máa tù níbi ẹgbẹ́ àgọ́ jùrẹ́jì amkanat huwa hu min nafsiha ko ba bi wala ti se dis na yo pe ko ko ma abani fulani yin ko ka aliya ba ko eh ajilo kula fulani abisun yare fa hamalat ibalunyu falamma waladat adara ìtàbù lọ sí ilé ọ̀rẹ́ ni olóko bá ń dúrà ìwọ́n kan ń dúrà ló bá ní ah ní kí n ra síbi yìí kí ọmọ agbọ́ kó má sùn lórí ọkọ̀ ló ra síbi ìta lágbèsè máa ń gbọ́ bá a ti dé sóbí báyìí níbi bọ́sẹ̀ ìkàwó dọ́kítà yẹn báyẹn ní àfáàyàn ń sọ̀rọ̀ òdùwé jùlọ ni báyẹn fúlàní adana ló fún lóyún alájì alhamdulillah kí bá ń sọ ẹ̀ mọ́tò pé gbogbo yẹn pa adana nàìjíríà yìí fúlàní àní lọ́wọ́ ẹ̀yìn náà ti mà bẹ́ẹ̀ lọ́fà nínú àánú ọlọ́ọ̀ba ẹ̀sìn ká má kàdé ìsìn lónìí lọ́fà jẹ́ ní ká má kàdé ìsìn ní ká má kàdé ọjọ́ ẹ̀mọ̀ bẹ́ẹ̀ kí ló ní kọ́mọ́ kàdé ìṣẹ̀lẹ̀ ẹni ẹ̀sìn kàá ẹ̀sìn kìí ọ̀rọ̀ jù rẹ́jù lọ gbẹ́jà lè mẹ́ abẹ́rẹ́ ọlọ́run wa tẹ̀sí ilé ẹ̀sùn wà sí fún yín ló wà nù ìjìmọ̀ pamọ́ ẹ̀kìmánà ẹ̀lù kìtìmánà ẹ̀lù ọ̀bùrún wa tọ̀ ọwọ́ kan ààrẹ àbí tí wọ́n wí فعملت فلما وضعت ولدت ما تقولها قالت هو في من جريج وبني جريج بفول نيو فأتاه بابا بابا فاستنزلوه أصحك عليه لا تنسى انه أقوله أو أمته أمته ما أقوله أقوله أقوله جعلوا يضربون هم بابا سنة فقال ما شأن كلا قالوا يكلم كلا يلم يجون هم قالوا قال زنيت بآب إبراهيم قالوا فون الدنيا شوي سيدنا ولا لا تبينك كده بما فهم قال اين الصبي امنا لا فجاءوا به قال دعوني اتى اصلي اني منك يمكن اني نبدا اسلى وكر كنا من صرف اتى صبي اين او ابو ابو ما فانا في الدفوت يكون وكان يا غلام من ابوك alákùnrin ọmọ ọmọ ọpọlọ tí ó báyẹ kààlà fìlàní ra èé wọ́ èé oní alákùnrin adára ẹni ó dí ẹyí fa agbálò alájọrẹ ìdí sọ̀bílò náà tó ma sama tó ma وقالوا نبني لك ثومتك من ذهب àgóòdù láti kọ́ àgọ́ rẹ̀ fún kàràlá àìgbòhà min clean ẹ̀fọ́ pààrà pẹ̀lú ẹ̀kẹ́ tó wà mẹ́rin nìkan kọ́ pààrà kama kánà lóde wà afáàlù بينما صبي يدعى من أمه مر رجل nígbà tí ọmọ obìnrin kan ṣe ara ọmọ kan mú yan mama ẹ̀ àbí ìsìn ìwọ̀n túbọ̀ sí yẹn bẹ́ẹ̀ ni a máa fi dé yóò يرضع من أمه أما كم يمامه أمر رجل راكب على دابة أراكم كواب كجلوري كانكو فارهة تأتي أفمتا وشارة حسنة أم وصبوب وتبرام تياي فكانت أمه يا سيكم الله يبقى اللهم اجعل ابني مثل هذا اللهم بقى داكم مجيكو سما مني ọ̀rọ̀ sọ̀kọ̀ ní báyìí ó ثم أقبل على ثديه لا مدفوع بلك ثديه يا بي ọba fi ọyàn ọmọ ẹ̀bá fi ọyàn ẹlẹ̀ ọba jọ ọyàn ẹlẹ̀ agbára àlẹ́yìn ọba wo arákùnrin fanazara ilẹ̀yìn àtàrà aláwọ̀mọ́lá tẹjẹ àrùn ní tùlàwọ̀ ọlọ́mọ́sílẹ̀ bẹ̀ ọmọdé mú yàrá ọkùnrin máa sọ̀rọ̀ ó di ọlọ́mọ́sílẹ̀ pé yàn mẹ́ta ni wọ́n sọ̀rọ̀ àbí ọmọdé mú ọlọ́ aláma láti jẹ́ mítìlá súnmọ́ akbara alásẹ́dì ọba tún bẹ̀rẹ̀ sí múyàn lọ ọjà aláyà bẹ̀rẹ̀ sí múyàn rẹ̀ lọ فكأني أنظر إلى رسول الله صلى الله عليه وسلم هو يحكي mo ní sàárè tó bá rí àbúrò rí bá sọ pé bó àti mo wà níbi wo báyìí ń sọ òbí aṣọ ọmọ ẹ̀ ọyàn báyìí ìtìbábà níbi fi kárẹ̀ bọ́ọ̀lù ń júwe fún wa wọn pé àlejò ìsìlámù tíṣà ní olóyìn gan títí lọ sí kìíní kọ máa pàtìsì nǹkan sí ìṣẹ̀lẹ̀ yẹn agbọ́n dẹ́mọ tíṣà sí eyín o ọdún yẹn fífi ìpàdé aláya mọ́sọ̀ nígbà tí mọ́sọ̀ ní ọdún yẹn àtàrà wọn máa ra ìjáre tí wọn yẹn dẹrẹ bọ́ọ̀nà wọn bá ń mú ọmọbìnrin kan wọn bá bẹ̀rẹ̀ sí náà ويقول زنيت شربت علي خزنا وهي تقول حسبي الله نعم الوكيل حسبي الله نعم الوكيل فقالت امه اللهم لا تجعل ابني مثلها يعني يكون ملوني مدعو الله بمس يوم مبايو تلك الرضاع رضاع وما يباس يوني عليه فنظر اليها يبوه فقال اللهم اجعلني مثلها ربا موسي تقول سمين قال بيوم بري مبقى سمين فهناك تراجع الحديث يعني اوعى صروا بقى يوم اوعى صروا بقى عدوا فور ماله كانت مر رجل حسن ايها يدع تقجات ببيكرامه فقال اللهم اجعل ابني مثله وانا لو باو اسمه باي فقلت ايوه ما هي وانا اللهم لا تجعلني لا تجعل Ibni misla. على مدى من kakuta allahumma ja'alni mislaha mun wala masmami bi wala ma'ra kana fa inna dhalika rajulun kana jabbaran kuma wani ogbago ama jenin panu ama jenin panu kakuta allahumma la taj'alni mislaha wala masmami bi wa inna abi yaquluna zalaita mun lam taznik usna ولا عثرك وصلكت كجالنا ولم تفرق كجالك فقلت اللهم اجعلني مثلها مثلها نقول لهم من نيوي متفق عليه وهذا المسلم ما فيه ممسات اي بالضم الميم الاولى وان واذ كانوا واو مو قدي وكسر ميم الثانيه والصين مجملة سجن قالوا وهن زواني أما جاء يقول وضع قومة الزناني موسما عاي زانية ربنك دابة فارها بالفاع قولوا دابة فدوتم اثبت برام بالفاع اي خادقة آه نفيسة نفسي نفسي نفسي نوري بشارة اي بالشين مقدمة تختلف الراء وإيا الجمال طلوا الظاهر في اي تتوازن ملبس وما ومعنى تراجع الحديث أي حدثت صبي وحدثها ربما ما يسر ما أما نازل بو نصر والله أعلم أنا لوني ما نكان كتو قد ما دلو يني قري بابو يي كتاك تدري ديوم لك عزم الله با يمزي ما فرج والله تان ولا أجل قيامه

gbogbo ṣe lébi ikú nìyí sí yẹn sọ́la omi nìyí omi nà àdúrà ọdún yìí iná láwọn mara ka ti sọlúnà fi sọlúnà ẹkùn tó sọ́jú láàyè iná láwọn mara ìka tọ́fìlì sọlúnà yìí sọ́lù sọ́lù àìnà ni kíláàpì ló ń sọ̀tà látọ̀ يا أيها الله صلوا عليه كوني صلوا كني كوني صلوا نوين أكيمو ما يبي يبي بعد الصلاة فيه بدي يصوم بدي يمين ما تبغى تدري والله تعالى على نعم أيوة Jọmọ. Jọmọ. Ìyá mi rà nù àbí ìfún mi. Àwọn arúgbó sẹ́rà ń tẹ̀lé. Béèrè mi pé lórí ìgbà tí ó kù pẹ̀lú ìṣẹ̀lẹ̀ àti lórí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọjọ́ ń fi bàbá rẹ̀. Àìsàn ní ọmọ kékeré kan tí kì í sọ̀rọ̀ lórí wá ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ ní Kánà kan nípa orí tó ṣẹlẹ̀ àpẹẹrẹ pàdé pé irú ọmọ ẹ̀ tí kì í sọ wọ́n gẹ́gẹ́ ní ẹni kára ní òkúta tó ní. ọ̀hún náà sọ mẹ́rin. ètò sọ̀rọ̀ tó ti lé kílè àbí ètò ilé ìlú. nígbà náà kọ́rọ̀ yọ wà kò yí gáńtà ni wọ́n fẹsẹ̀ ńlẹ̀ ní àlejò fúlẹ̀ àbá tó ń bẹ̀rẹ̀ àwọn mẹ́rin ìta tó ń sọ̀rọ̀ àlejò sọ fún wa yìí ọmọ tí ìyá ìfọlọ́yàn àlejò ìta àti àjùrẹ́ yìí ó di àbójẹ́rì nìyẹn wọ́n láwùta ọ̀rọ̀ yẹn dáàmà ìtàn àwọn ìtàn israeliyat ni bí kò sọ pé kòkè ṣáìdà ṣáìdà mi ní àhàlíyà ẹlẹ́rìí kan nínú àwọn ará ọba ọdúnmọ̀ tó ni àwọn onímọ̀ tó káyọ̀ lẹ́wọ̀n kí kílé kan ọ̀nà ọ̀nà náà kó ló gan lọ́bìnrin tó lọ́wọ́ náà náà wọ́n kuma na ya ko na wani àlábí ọmọ iṣẹ́ rẹ̀ jẹ́ pé ohun ọ̀rọ̀ kan sọ́kọ̀ náà ni alé ìtẹ̀rájà oúnjẹ ń sọ̀rọ̀ ó lè nà Allahu ta'ala àlà wọ́n á rí kí n sọ̀rọ̀ Thank

pé àwọn ọ̀dà ẹni ẹni ìgbà. No. Àwọn ọ̀dà ìwé àdìsí ẹwà àgbàgbọ́ bóyá ẹni tí ó ń ṣe pé ọmọ kékeré rẹ̀ ni òun lè wáyé ìwé àdìsí ẹni tí ó wà ní ìlú àwọn akọjá káàdì ìjẹ̀bù jẹ́ pé kò sí oṣù tó ṣe ní mẹ́ta kò sí ìyẹ̀wò ìdìmọ̀ká ní mẹ́ka rí mathematics àríyànfọ́lẹ́gbẹ́ ni kò sí ìyẹ̀wò ìdìmọ̀ká ìyẹ̀wò ìdìmọ̀dínà wà ẹ̀rì ka ìṣẹ́ mẹ́ta ti gbọ́ pa ẹ̀hún ní mẹ́ka òdì èyí tí ìmá gbọ́gbọ́ yẹ́sù wọ́n ti sọ̀rọ̀ ẹni tó ẹ̀hún ní mẹ́ka mọ́nà kúrọ̀ ni bí ẹ̀rì gbọ́ pa ẹ̀hún ní kẹ̀kẹ́ ní mẹ́ka òdì àwọn táwọn mẹ́ka àwọn ọ̀ṣẹ́bọ mùsùlùkóòlù tí wọ́n mọ́ ní yẹ́sù wọ́n náà wọ́n fẹ́ gbọ́ pa ẹ̀hún àwọn gẹ́gẹ́ máa lọ Madina wọ́n lọ sham mọ́ ẹ̀rọ àwọn Madina làwọn yahoo lọ bí rakaza kù kuma le ju ko ma pé bẹ̀rẹ̀ alẹ́ yọrọ dìde ó di Allahu ta'ala la so ó sọ̀rọ̀ ẹ́ jíjẹ́ àwọn Allahu ta'ala la kí ọmọ tí máa ṣe dáadáa sábì islam apá kanú yàrá sọ̀rọ̀ yìí wà ní yàrá sọ̀rọ̀ yìí ó di wa lè rí mi ìtàn nínú ìjẹma wí ni pé arábìnrin kan ní máa gbálẹ̀ sáré yìí la àbágbá gbálẹ̀ yìí wọ́n ti máa gbálẹ̀ yìí kí ni ọ̀sẹ̀ tó bí ọ̀nà bí ó ti dìtò àárín tùbàrí ní máa dájú àlejò sẹ́lá ẹni wà lọ pé arábìnrin ní máa da tùbàrí sí wa láàrin ìgbà yín kọ́ mo ń bẹ̀rẹ̀ ní ìlànà tùbàrí làwọn máa rí wọ́n yẹn ti máa sọ àwọn àtàrà àròsọ ẹni ẹ̀kọ́ náà kó sàbọ̀